kí n tó bẹ̀rẹ̀ fídíò yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe ìfilọ̀ ráńpẹ́ wípé tẹ́ ẹ bá ń gbọ́ tí mò ń sọ pé èṣù èṣù nínú fọ́nrán yìí mi ò sọ̀rọ̀ nípa látọ́pa èṣù láàlú ògiri òkò èṣù tí a ń lò gẹ́gẹ́ bí Yorùbá láti túmọ̀ devil ni mò ń sọ ẹ bẹ́ẹ̀ ni èṣù devil àti èṣù láàlú ògiri òkò yàtọ̀ síra wọn ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ kàn imagine pé wọ́n ṣe alábàápàdé ẹranko kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ tèmi ń gbé báyìí kí wọ́n wá sọ ẹranko ọ̀hún ní èṣù ọ̀yọ́ ẹ ṣe àmọ̀ pé yóò máa ṣèyàn ní kàyéfì pé áá kí ló dé tí wọ́n ṣe ń pe ẹranko yìí ní èṣù bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹranko tí ẹ̀ ń wò lọ́wọ́ yìí rí ìpínlẹ̀ Tasmania ní Australia ni wọ́n ti rí Tasmania jẹ́ ìpínlẹ̀ kan tó wà ní erékùṣù ní Australia ibẹ̀ nìkan lẹ́sìn ti lè rí ẹranko yìí lọ́wọ́lọ́wọ́ yìí orúkọ táwọn olóyìnbó sì ń pè ní Tasmanian devil èṣù Tasmania ni wọ́n ń pè é kí gan ló dé tí wọ́n fi ń pè é ní devil ohun tó ṣẹlẹ̀ ni wípé oríṣiríṣi àwọn igbe àti híhan wà lẹ́nu ẹranko tó jẹ́ pé tó bá han lálẹ́ yóò wọnú etí yín lọ ni. Put your nígbà míì igbe ẹ̀ lè jọ tèèyàn nígbà míì kò tiẹ̀ ní í sinun tẹ́ ẹ lè fi wé èyí ló jẹ́ káwọn tó ń gbẹ́ igbe yìí wò wípé irọ́ àwọn ẹ̀mí òkùnkùn ló sọ̀ ráǹdì ibi tí ẹranko yìí ti ń ké nígbà tí wọ́n wá rí ẹranko ọ̀hún tó tún dúdú họ́họ́họ́ ni wọ́n wò wípé nínú kó jẹ́ pé ẹ̀mí èṣù ló ń gbénú ẹranko yìí tàbí kó jẹ́ pé ẹ̀mí èṣù gangan lòun gangan fúnra rẹ̀ ìdí nù tí wọ́n fi sọ ní Tasmanian devil Tasmania devil wà ní ìpínlẹ̀ Tasmania ní Australia gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n fẹ́ jọ òkété ní ìrísí wọ́n máa ń tóbi ju òkété lọ dáadáa ní tiwọn àwọ̀ dúdú ni wọ́n máa ń ní bó tiẹ̀ jẹ́ pé funfun kéékèèké máa ń wà ní ara wọn orí wọn tóbi díẹ̀ marsupial ni wọ́n ohun tẹ́lẹ̀ túmọ̀ sí ni wípé wọ́n ní àpò ní ìsàlẹ̀ ẹkùn wọn tí wọ́n máa fi ń kọ́mọ sí ṣé bẹ́ẹ̀ rántí kangaroo tí mo sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí marsupial lòun náà Tasmania devil yìí ni the largest carnivorous marsupial on earth ìyún ni wípé òun ni ẹranko tó tóbi jù láàrin àwọn ẹranko tó ní àpò ìkọ́mọsí tó ń jẹgunjẹ ẹran kí nìdí tí wọ́n fi ń pe abo Tasmanian devil yìí ní ìyá tó burú jù láyé ìyún worst mother on earth tá a bá débi ìbímọ wọn ẹ mọ̀ gbọ́ bí àwọn ẹranko yìí ṣe dúdú tó ńlójú wọn bani lẹ́rù tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rí wọn lálẹ́ <laughs> bẹ́ẹ̀ bá láyà dáadáa ẹ júbà ìhoro ni bẹ́ẹ̀ náà wá ní eyín wọn mú o àtẹ̀gùn o àtẹ̀rán o àtaṣọ o àti bàtà o kódà bí irin ò bá tóbi jù wọ́n ò fẹ́yìn wọn ra dànù ni ìdí sì rèé táwọn onímọ̀ jìnlẹ̀ fi pawọ́pọ̀ sọ pé tá a bá wo bí wọ́n ṣe tó tá a wá fi ṣe òdiwọ̀n agbára ẹ̀yìn wọn ọ̀gá ńlá ni wọ́n ṣé ẹ wá rántí bí mo ṣe sọ lọ́jọ́ sí wípé tí ràkúnmí bá jẹun yó dáadáa inú ike ẹ̀yìn rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ ara ìrùlẹ̀ ti mọ tàwọn Tasmanian devil ìdí ni wípé wọ́n máa ń fi ọ̀rá pamọ́ sí inú ìrù wọn ni tí oúnjẹ bá ti zẹ̀ dáadáa that is they store fats in their tail ohun tí èyí túmọ̀ sí ni wípé tẹ́ ẹ bá rí ẹranko yìí tí ìrù rẹ̀ sanra dáadáa a jẹ́ wípé ó ń rí oúnjẹ jẹ ni o ṣùgbọ́n èyí tí ìrù rẹ̀ bá gbẹ ìyá ti jẹ́ gidi gan-an sápá ti pa orí rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ eyín méjìlélógójì yún forty two teeth làwọn náà máa ń ní bíi ti ajá ṣùgbọ́n ẹ̀yìn wọn kì í dúró gígùn títí tí wọ́n fi kú ohun tó kàn ń jẹ́ kéyìn wọn má gùn jù ní jíjẹ eegun tó le fífi eyín jẹ irin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń ṣe àwọn nǹkan tó máa ń mú àdínkù bá gígùn eyín wọn nìyí yàtọ̀ sí àwọ̀ dúdú àti igbe burúkú tí wọ́n máa ń ké yìí àwọn ẹranko yìí ń run kísà o bẹ́ẹ̀ bá ti súnmọ́ wọn lẹ́ẹ̀tì máa gbọ́ òórùn burúkú ọ̀hún tẹ́ ẹ bá sì gbọ́ tí Yorùbá ń sọ pé apá àjàò gùn ju itan lọ àjàò ní kọ́kọ́ o apá àwọn Tasmanian devil náà gùn ju itan wọn lọ wọ́n mọ̀ọ́gì pọn dáadáa wọ́n sì mọ̀ọ́wẹ̀ pẹ̀lú bí wàhálà kan bá ti dojúkọ wọn báyìí yíyan ni wọ́n máa yàn <laughs> yes they yawn when confronted or stressed. ẹ irọ́ ẹ dúró tí wọ́n bá sọ pé èèyàn yan ní Yorùbá èèyàn náà ni ni wọ́n sọ lédè èbó that is to say yan in Yorùbá is yan in English. <laughs> anyways ẹ jẹ́ ká tẹ̀síwájú ara ìdí táwọn tó ń gbé àyíká àwọn ẹranko yìí fi ń pè wọ́n ní devil tún ni wípé wọ́n máa ń jà gan-an bí wọ́n bá sì ń jà igbe burúkú yìí ni wọ́n mọ̀ ké tó o bí àwọn méjèèjì bá fẹ́ jà kó tó di woro sí woro kó tó wá di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní géra wọn jẹ wọ́n kọ́kọ́ dúró níwájú ara wọn àwọ̀ wọn ti pọ́ fò ẹ ti rí i níbi etí àtẹnu wọn lẹ́yìn èyí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣí eyín sí ara wọn láti fi ara wọn pé mẹ́nímẹ́ní eyín wà ńlẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n máa pariwo tí wọ́n tún máa dún mọ́ ara wọn lẹ́yìn èyí wọ́n tún wá ṣàlékún òórùn burúkú ara wọn láti fi dẹ́rù bara wọn bí ò bá wá sẹ́ni tó jáwọ́ nígbà yìí wọ́n wàá sín sín sín alágbára kan lẹ́yìn èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jọ wá jà tí wọ́n ó búra wọn jẹ gidigidi gan alẹ́ ni wọ́n máa ń sábà jáde oorun ni wọ́n máa ń sùn jù nínú ihò lọ́sàn-án ìgbésí ayé adánìkan ni wọ́n sì máa ń gbé wọn ìkọ́ ṣùgbọ́n tí ẹranko ńlá kan bá kú síbì kan wọ́n lè pọ̀ tí wọ́n jáde láti wá jẹ ìdí ni wípé àwọn làbá máa pè ní eku igúnnugún torí wọ́n fẹ́ràn kí wọ́n máa jẹ òkú ẹran gan wọ́n sì máa ń ṣọdẹ náà o wọ́n lè pa ẹranko tó bá kéré sí wọn dáadáa wọ́n sì máa ń jẹ ara wọn náà bí oúnjẹ ò bá sí yes they can become cannibalistic in the absence of food àwọn tó bá tóbi nínú wọn ni wọ́n máa pa kéékèèké àárín wọn jẹ àwọn kékeré yìí tó bá gbọ́n wọ́n sáré pọ́ngi lọ ni o nítorí bí wọ́n bá ṣe ń dàgbà sí ni agbára ìgúngi wọn máa ń dínkù sí ìyún ni wípé Tasmanian devil kékeré òun ó mọ̀gí pọ́n ju àgbàlagbà lọ níbi tí wọ́n gbé fẹ́ràn ìjà àti ariwo dé ìbálòpọ̀ wọn gan ìjà ni òórùn náà ni wọ́n fi máa ń mọ abo ara rẹ̀ wà lọ́nà àwọn akọ yìí ó wàá jà láàrin ara wọn láti lè mọ ẹni tí yóò gun abo gbogbo àsìkò yìí wọ́n máa han ní ohun tí wọ́n máa pariwo ní kíkankíkan bó bá ti wá borí táwọn akọ̀tókùn ti gbà fọ́gà wọn yóò ṣẹ̀ṣẹ̀ wáá tọ abo náà lọ abo yìí náà ní í gbà fún lẹ́rọ̀ o ọ̀rọ̀ abo àwọn Tasmanian devil dàbí ọ̀rọ̀ obìnrin tó fẹ́ràn toxic relationship ni tó ní kò nígbà kákọ̀ òun ó bọ̀hún lò àfi tí wọ́n bá jọ ọjà ẹ wípé akọ wá rí abo ìbálòpọ̀ sì wà ní wọ́ọ́rọ́wọ́ táwọn Tasmanian devil kọ́ o àfi tó bá di tìpátìkúùkù ìnìbálòpọ̀ ò tó wáyé láàrin wọn akọ yìí ó fi eyín bu abo náà jẹ lẹ́yìn ọrùn bẹ́ẹ̀ ni yóò ṣe fi wọ́ ọ lọ sínú ihò tiẹ̀ inú ihò akọ bí wọ́n bá sì tutù dénú ihò akọ yóò sì tún bẹ̀rẹ̀ sí ní ti abo yìí gbọ̀ngbọ̀n kí abo tó gbà fún lẹ́yìn ìbálòpọ̀ yìí akọ ò ní jẹ́ kí abo yìí ó jáde o yóò dúró lẹ́nu ihò ni pé kò síbì kankan tó ń lọ torí ó mọ̀ pé tó bá fi jáde yóò tún lọ bá àwọn akọ míì lónìí ìdí nìyí tí yóò fi tì í mọ́lé fún bí odidi ọ̀sẹ̀ kan tí yóò fi rí i pé ara rẹ̀ ò sí lọ́nà mọ́ èyí ni wípé she is no longer in estrus wọn ò ní jọ jẹun ni fún bí odidi ọjọ́ méje yìí àní nígbà míì tí òǹgbẹ bá ń gbẹ wọn akọ yìí ó sì sin abo yìí dédìí omi yóò tún sin padà bó bá sì di pé abo ọ̀hún fẹ́ sá lọ níbi tó ti mú mi akọ yìí ó lè mú ni tí ó sì tún wọ wọnú ihò rẹ̀ lọ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan wèrè á wèrè lọ o àwọn abo kan tó jẹ́ pé ó ń gbá lórí àwọn gangan bí epo tí akọ bá ti gùn wọ́n tán wọ́n bá fà á ní o wọ́n jọ jà títí tí wọ́n fi kúrò lẹ́nu ọ̀nà tí wọ́n sì gba ọ̀dọ̀ akọ míì lọ ní tiwọn bí abo lóyún ọ̀sẹ̀ mẹ́ta ni wọ́n fi ń gbé oyún bí wọ́n bá sì bí ọmọ ọ̀hún kò lè tóbi ju kéèyàn ó mú ráìsì ẹyọ hóró kan dání lọ eh, yes their new baby are about the size of a grain of rice kàyéfì bẹ̀ wá ní o wọ́n lè bí méje wọ́n lè bí mẹ́wàá wọ́n lè bí ogún kódà wọ́n lè bí tó àádọ́ta ìyún fifty ṣùgbọ́n orí ọmú mẹ́rin péré ló wà nínú àpò tó wà ní ìsàlẹ̀ ẹkùn màmá wọn ọmọ mẹ́rin àkọ́kọ́ tó bá tètè wọnú àpò yìí tí wọ́n sì rẹ́nu gbé sí orí ọmú nìkan ló mórí bọ́ o gbogbo àwọn tó kù wọ́n ṣòfò dànù ni àìrọ́múmu ni yóò pa wọ́n bóyá ìdílé tí ìyá wọn fi máa ń wò ó pé kóun má bàa pàdánù ọ̀nà méjì tó fi máa ń jẹ àwọn ọmọ tó kù tí wọn ò rí ọ̀kan kan dìmú nínú orí ọmú mẹ́rẹ̀ẹ̀rin ohun tó sì fà á ní táwọn èèyàn fi máa ń pè é ní the worst mother wípé ó ṣe wá bímọ tán tó tún jẹ wọ́n wọn ò mọ̀ pé kìí ṣẹ̀bi tiẹ̀ náà ọdún márùn-ún sí mẹ́fà ni wọ́n máa ń lò nínú igbó kí wọ́n tó kú ó ní oríṣi àrùn kan tó máa ń sábà pa wọ́n tí wọ́n fi tó ọdún márùn-ún sí mẹ́fà nígbà míì oríṣi àrùn jẹjẹrẹ ìyún kánsà kan ni tólóyìnbó ń pè ní devil facial tumor disease ó máa ń pa wọ́n gan ni o àìsàn yìí sì máa ń ràn láàárín wọn bí tasmanian devil kan tí ò ní àìsàn yìí lára bá fi lọ gé èyí tó ní àìsàn yìí jẹ ní ọ̀gángán ibi tí jẹjẹrẹ ọ̀hún wú sí ó gbé sẹ́ńdẹ̀jẹ̀ nù ú ọkọ̀ tún máa ń pa wọ́n níbi tí wọ́n bá ti ń jẹ òkú ẹran lójú títì lálẹ́ wọ́n yìí sábà wọ́ èèyàn wá o wọ́n máa ń sá fún èèyàn ni ṣùgbọ́n ní àdúgbò tí àwọn arìnrìn àjò ìgbafẹ́ ẹ̀yìn tourist bá wà tí wọ́n bá ń fún àwọn ẹranko yìí lóúnjẹ jù èyí lè fà á kí wọ́n máa da àwọn èèyàn láàmú jù ìdí sì rèé tí kò fi dáa kéèyàn máa fún àwọn ẹranko inú igbó tó bá ń jẹgun jẹran lóúnjẹ kódà kẹ́ ẹ lọ sínú zoo ẹ má fún kìnìún àbí ẹkùn tẹ́ ẹ bá rí níbẹ̀ lóúnjẹ ẹ fi iṣẹ́ yìí sílẹ̀ fún àwọn tó ń mójútó wọn ìdí ni wípé ọpọlọ wọn bẹ̀rù èèyàn gidi gan-an ṣùgbọ́n bóríṣiríṣi èèyàn bá ti ń fún wọn ní nǹkan jẹ ọpọlọ wọn bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn pé bó o bá ti rí èèyàn o ti róúnjẹ bó o bá ti rí èèyàn o ti róúnjẹ èyí sì lè fa kí wọ́n wà táàkì èèyàn lọ́jọ́ kan o ẹ wo àròjinlẹ̀ ló kọ̀ mi àyàn gidigbo tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn lè jó ẹ má gbàgbé álbọ̀m mi ọ̀rọ̀ five thousand naira ní kọ́pì kan ẹ kàn sí mi lórí whatsapp zero eight one three nine four seven three seven three four tẹ́ ẹ bá fẹ́ rà tàbí tẹ́ ẹ bá ní bísínẹ́sì mi ọ̀rọ̀ tí ò bá ti jẹ mọ́ bísínẹ́sì mi ò ní dáhùn lórí whatsapp ẹ ṣeun kò ní í bàjẹ́.